bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kó nílé mo kálejò mo kí lọ́kùnrin lọ́kùnrin mo kí lóbìnrin lóbìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kágbàlagbà <laughs> ẹ wàá bá dúpẹ́ pẹ́ tún rí mi lénìí. Hmm. tó bá jẹ́ pé bí owó bulletproof ni ọlọ́run ló mọ̀ nǹkan táwọn èèyàn bá fi mí dá lára in fact ọlọ́run ṣeun tí ọlọ́run tó ṣe ìṣọ́mìdè ni o torí pé àwọn èèyàn burú o oríṣiríṣiríṣiríṣi ni mo gbọ́ láti àná ọdún èmi náà retí irú ẹ̀nà kó máa ṣẹlẹ̀ because ọ̀rọ̀ tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Lana, mo mọ̀ pé it will not go down memory lane or it will not go down well lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ kódà kò yá kí àwọn èèyàn sọ fún mi pé kí n gbé ọwọ́ mi wá káwọn káwọn náà mi ni ká ló ṣe é ṣe bẹ́ẹ̀ ni <laughs> ọ̀pọ̀lọpọ̀ ò bá ṣe bẹ́ẹ̀ fún mi wọn ò bá sọ pé bàbá gbàgede tẹ́wọ́ ẹ̀ ká ẹ̀ àmọ́ mo dúpẹ́ fọlọ́run pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ bàbá Ọbásanjọ́ tí mo sọ lánàá pé ọmọ Yorùbá ni wọ́n bóyá pọ̀lọpọ̀ ò mọ éèjì mi tí wọ́n fi ń rò pé mo lè wú mo lè dàbí àgbàlagbà ọmọdé pápátá ni mi ọmọ ṣínṣín I am just fifty one years mo ṣe lọ fifty two ni kẹ́lẹ́ mọ̀ pọ́mọdé ni mí ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ ẹ mọ̀ history ju èmi lọ bọ́rọ̀ bá tiẹ̀ wà jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mi ò mọ̀ tẹ́yìn mọ̀ ah àtáàkì yẹn pọ̀ jù lé mi lórí ó pọ̀ n tẹ́mi mọ̀ lèmi sọ bó ṣe yé mi ọmọdé sí ni mo ṣe sọ yẹn káàtì ẹ̀wà lórí bẹ́ẹ̀ ẹyọ kì í gbọ́ búburú lẹ́nu abọ́rẹ́ ẹ̀ lè gbọ́rú ẹ̀ lẹ́nu tèmi torí ní tèmi gbọ́jú bá ni pé Ọbásanjọ́ ìṣe Yorùbá mà kódà wọ́n ṣe nǹkan 1970s nígbà tí wọ́n wà ní military military president Abẹ́òkúta àwọn ni wọ́n fún wa ní state capital Lagos state so àwọn nǹkan yẹn àwọn nǹkan yẹn ló jẹ́ kémi náà gbàgbọ́ pé ọmọ Abẹ́òkúta ni wọ́n tẹ́yìn èèyàn bá wá sọ pé bẹ́ẹ̀ kọ́ no problem I don't have problem with that mi dẹ̀ bá yín jiyàn bọ́tì ìtọ́jú mi rí látànà ah àní kálẹ̀ lómi rí mi ni a ní bàbá gbàgede gbé díẹ̀ wá wá fi mi bí lálà nídìí pé láyé ẹ má bàa wá jiyàn mọ́ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ èmi tèmi o bẹ́mi ṣe mọ̀ ni mo ṣe sọ jáde yẹ bó dẹ̀ ṣe yé mi mọ̀ ni mo ṣe sọ yẹ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹ wo ṣùgbọ́n abèrè ẹ má bínú àbá làwọn bàbá ṣe máa ṣe wá ṣe báyìí ẹ jọ ẹ yé èèyàn àgbàlagbà lọ́kùnrin lóbìnrin ẹ má bínú mo bá yín láyé ni kò dẹ̀ yẹ kí n mọ ọ̀rọ̀ jù yín lọ lóòótọ́ ẹ má bínú mo ti sọ pé ẹ má bínú o ẹ má bínú torí ọlọ́run kẹ́nìbọ̀dì má tún pè mí mọ́lẹ̀ lórí o. Ah, ìpè yẹn pọ̀ kí ló dé tí bá ti rí kọ́ọ̀lù ẹ̀rú máa ó dẹ̀ di stéèjì kan ẹ̀rú máa ń bà mí láti gbé kọ́ tí bá ti gbé kọ́ àgbọ̀ bàbá gbàgede láíláyé ẹ má sọ orúkọ tó sọ yẹn mọ́ àrí ìtẹ́mi mọ̀ ni mo sọ ọmọdé ni mí kí ni mo wà mọ̀ ṣùgbọ́n ṣe rí bọ́mọ bàbá tán á bá rọ̀bá àwọn tèmi gbọ́njúmọ̀ ni mo sọ yẹn àwọn tí mo dẹ̀ rí díẹ̀díẹ̀ náà ni mo sọ yẹn kódà nígbà tá a wà kéékèèké wọ́n ń pe ọ̀rẹ́ Ọbásanjọ́ kan ní Ògúnrín Adékọ́ná jẹ́ ni ẹ̀bẹ́ ó dà pé Ògúnrín Àbábádáyọ̀ tíṣà ni wọ́n a máa gba ojú wíńdò wọn báyìí bẹ́ sínú ilé àwọn Ọbásanjọ́ ojú wíńdò bá ilé bàbá yẹn wíńdò báyìí ó yọjú síra wọn ni nílé Olúṣòmí so etí mo mọ̀ ni mo sọ. So, mo gbé bẹ̀ dáadáa ìyẹn lèmi mọ̀ bọ́tẹ́ èèyàn bá sọ pé bẹ́ẹ̀ kọ́ kó kan mí mi ìmọ̀ kankan mi ń bá yín jiyàn ẹ má bínú torí ọlọ́run ṣẹ́ rí ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yàfi kí n bẹ o ẹ jọ̀ọ́ mo ti bẹ̀ báyìí kẹ́nìbọ̀dì má tún pè mí mọ́lé lórí o ẹ jọ̀ọ́ ẹ má pè mí mọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fi ṣoṣo kẹ́ fi para láyé mi mi jẹ̀sọ́rú ẹ̀ mú <laughs> wàláì ọlọ́run ló sọ pé máa dè ní a ah! kọ́ọ̀lù yẹn pọ̀ ó tiẹ̀ kákan lára ó sọ ó sọ personalize ẹ̀ ní mi lè fẹ́ mi fẹ́ sọ ohun tó ń sọ sí mi bọ̀tà dúpẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà torí pé ẹ nífẹ̀ẹ́ mi ni torí pé ìfáǹsì mi nífẹ̀ẹ́ mi ni ẹ má bínú. now à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó ti ní àáró nínú o ẹ mọ̀ pé wọ́n bẹ̀yàn lọ́wẹ̀ ó yàtọ̀ sí kán fìyàn ṣe àáró kéèyàn máa sun àáró ọ̀wẹ̀ is not compulsory àáró is compulsory a pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó ti ní ààrò nínú a pọ̀rọ̀ iléré eré eré eré ó ti wá di nǹkan tó jẹ́ pé ó ti síríọ̀sì gan-an èmi gan mọ̀ pé ó síríọ̀sì kódà ó síríọ̀sì gan ju nǹkan tó bá sanjọ́ gan rò lọ torí tí mo rí bí lẹ́tà tán sẹ́ǹdì sí mi láàárọ̀ yìí ó ga o ẹjọ́ yẹn bá ní lẹ́tà yẹn bá mi display ẹ̀ sí gbogbo ayé kán lè rí pé mi ń parọ́ lẹ́tà yẹn ni inú ọ́fíìsì tab mo ti kà ó wà lọ́dọ̀ yẹn lọ wo lẹ́tà yẹn wá látọ̀dọ̀ ìgbìmọ̀ ó wà látọ̀dọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé international secretariat ló ti wá Yorùbá council worldwide international secretariat mo fẹ́ wo. wọ́n ní eighteenth september twenty twenty three for the attention of kábíyèsí aláyélúwà sir his royal majesty ọba professor saka mátẹ̀mílọ́lá ó dá mi lójú wípé olówó ọ̀fọ̀wù ni ọba wa nìyẹn the olówó ọ̀fọ̀wù the olówó ọ̀fọ̀wù kingdom abẹ́òkúta north local government area ogun state to his excellency mr olusegun obasanjo gcfr the former president federal republic of nigeria olusegun obasanjo etop okemosan abeokuta ogun state dear sir declaration stroke non-recognition as the balogun of owu kingdom and any other chieftaincy titles in yoruba land nígbà mo rí kinní yẹn ẹ̀rù bà mí ẹ̀rù bà mí pé ah kí níbo la tún já sí kí la gbé kí la ń jù. The above subject matter refers the Yoruba Council worldwide being the apex Yoruba indigenous organizations. Having waited endlessly for your for your compliance to the three days earlier call for sober apology press conference via our widely circulated notice on 16th on 15th on the 16th of september 2023 we hereby declared and cease to recognize your chieftaincy titles conferred on you by any monarchs mm-hmm. in yoruba land including the balogun of owu kingdom consequent upon your brazen refusal to apologize degradation and di disparaging comments to the Yoruba Obas on the 15 September twenty-three at Iseyin, Oyo State a total sacrilege we see disrespectful statements at the commissioning of the Ladoke Akintola University of Technology LAUTECH Iseyin campus and had commanded kings from Oyo State to stand up and accord you respect and subsequent defence in premium times to the harris of first-class royal fathers and other leading obas like toddlers or a village headmaster or any general talking profusely at his foot shoulders in a most dis dis dis depressing disparaging and disrespectful disrespectful manners we reiterate reiterate as the leading vanguard vanguard voice for all Yoruba indigenous people globally we have eternal duty to preserve the aesthetic dis distinct ọmọlúàbí ethos royal stools and ancestral customs and traditions of the Yoruba obaship precipitating our earlier demand for immediate apologies within three days which you deliberately ignored blatantly we shall further commence we shall further, for, we shall further commence strict, uh, strict legal action as a court of competent jurisdictions for defamation and scandalous libel accordingly. Furthermore, we shall mobilize all market women, youth and leaders of thought for onward sensitization and compliance to our declaration forthwith. We have emphatically spoken. Ààrẹ Ọba Ọládọ̀tun Hasan Esquire President Yorùbá Council Worldwide Ọba Aláàjẹ Ọbàtálá Àgbáyé Ilé-Ifẹ̀. Akọ̀wé odua Ṣìyànbọ́lá Ṣìyànbádé Adékànbí Secretary General Yorùbá Council Worldwide àwọn tí wọ́n sáìn ìwé yẹn nìyẹn yà ní pápákọ̀ aláìgbà wá lásìkò mo rò pé kọ́ńtẹ́ǹtì tí ó wà nínú ìwé yẹn ni pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn true bàbá wa olówu tìlú òwu ọba mátẹ̀mílọ́lá pòfẹ́sọ̀ ọba pòfẹ́sọ̀ mátẹ̀mílọ́lá eh, wọ́n gbé true wọn wọ́n ní pé true wọn ni tán fi wọ́n bí ká sọ pé wọ́n kọ́pì wọn sí ọ̀dọ̀ bàbá wa Ọbásanjọ́ èmi rò pé gbogbo ń tàjọ sọ látijọ́ yìí bí eré bí eré bí eré lèmi pè àmọ́ lẹ́tà yìí dẹ́rù bà mí ó jẹ́ kí n rí i pé àwọn ìgbìmọ̀ yorùbá àgbààgbà yorùbá àti lọ́balọ́ba wọ́n mean business wọ́n ní pé àkọ́kọ́ náà bọ́n ṣe àdírẹ́sì bàbá mr ni wọ́n lò instead of chief wọ́n nídìí ni pé kíní táwọn lò wọ́n nídìí ni pé balógun òwú tí wọ́n fi bàbá wa jẹ wọ́n láwọn gbà lọ́wọ́ wọn èní nìyẹn lẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo oyè tó hùn kí gbogbo lọ́balọ́ba kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ yorùbá fi wọ́n jẹ wọ́n láwọn gbà lọ́wọ́ wọn wọ́n ní ẹnìkan kọ́ o wọ́n ní gbogbo àwọn ìyá lọ́jà làwọn máa mobilize láti ṣèwọ́de wọ́n wá ní finally yẹn nìkan kọ́ àwọn máa gbé bàbá wa Ọbásanjọ́ lọ sí kóòtù lé lórí àwọn méjì dẹ̀ sáìn ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àpapọ̀ ilẹ̀ Yorùbá àpapọ̀ àgbààgbà ilẹ̀ Yorùbá àtẹni tó jẹ́ akọ̀wé àwọn méjèèjì ni wọ́n sáìn lẹ́tà yẹn ohun tá a kà jáde rèé ohun tí mo kọ́kọ́ fẹ́ béèrè ni pé ṣe rí jàgbà méjì gbà mí ó máa ń ṣòro dá sí ìjàgbà méjì ni tó ń ṣẹlẹ̀ yìí ohun tó jẹ́ káwa ọmọ kéékèèké yìí máa dá sí ni pé ó kàn wá ilẹ̀ Yorùbá la wà tá a bá yọwọ́ yẹn ó yẹ ká máa wò báyìí ni ká fọwọ́ lẹ́rán ká máa wo àwọn méjèèjì àwọn àgbàlagbà méjì ni wọ́n ń jà nínú culture and tradition Yorùbá gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa tágbà méjì bá ń jà tó ń bá pọ ọmọdé sọ yẹ kọ́ ọmọdé panumọ́ ni ká máa wò tàbí ká máa bẹ ọ̀tún ká máa bẹ òsì. àwọn tó pè mí lánàá ẹnìkan sọ oríṣiríṣiríṣi ọ̀rọ̀ sí mi lẹ́yìn tó bú mi dáadáa tán ló wá sọ fún mi pé òun mọ bàbá Ọbásanjọ́ délé dáadáa gan ẹ̀kíní kan bóyá ọlọ́pàá bóyá sójà ló pe bàbá ó sápè wá kan lóòótọ́ ó lè sín sí ìlú yín bó ṣe sọ ṣe torí pé ó jẹ́ bàbá ẹ̀ ló ṣe fẹ́ gbèjà wọn rárá bẹ́ẹ̀ kọ́ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe torí pé wọ́n jẹ́ bàbá mi ni mi gbèjà wọn mo fọlọ́run búra wà láyọ̀ ọlọ́run ráníyàn mi tí bàbá tó bí mi at his ninety tó wà tán bá ṣe tó kù díẹ̀ kan because àgbàlagbà ti dé ó possible kan ṣe tó kò ní dá lójú àwa tá a sì jọ́dọ̀ táwọn dẹ̀ máa rò pé ó torí èjì wọn tán wà so àwa tá a wá jọ́dọ̀ tá a sì wà lójú ẹ̀gan tá a mọ tó tó àti tí ò tọ́ yẹn a gbọ́dọ̀ lè free láti sọ fún wọn báwọn ṣe ń correct wá ń gbà yẹn táwa ò tí ì gbọ̀n àwa náà gbọ́dọ̀ sọ pé dájú ìtẹ́ ṣe no no no no eléyìí ò dáa a tún máa bẹ́ẹ̀ jiyàn kó dáa ìgbà míì àwọn sọ pé ṣé kò dáa èmi ò mọ kò mọ lóòótọ́ ló sọ yẹn tó rágbà ti dé mi ìgbèjà bàbá Ọbásanjọ́ láéláé mi ìgbèjà wọn etí mi lè fi gbèjà wọn ni pé wọ́n ti ṣe àwọn nǹkan mẹ́ta kan tí kò dùn mẹ́mi fúnra mi nínú tí mo rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá olóyè lẹ̀ Yorùbá ni wọ́n agbálẹ̀ Yorùbá ni wọ́n ṣùgbọ́n wọn ò nífẹ̀ẹ́ sí kí Yorùbá dolórí Nàìjíríà kò yé mi àárín yẹn ò yé mi so táwọn dìde lẹ́ni tó sọ pé pẹ́pẹ́sẹ́ o kì í ṣọmọ Yorùbá o yes á jẹ́ pé torí táwọn èèyàn ti rí tẹ́lẹ̀ ìtawà dẹ̀ tún rí presently méjì ṣojú èmi mi ò tí ì gbọ̀n nígbà tí kan ṣẹlẹ̀ nígbà tí Awólọ́wọ̀ ṣẹlẹ̀ I was still a toddler mo ti ń mọ ọ̀tún yàtọ̀ sósì àmọ́ a sì kéré bọ́mọ ọgbẹ́ Babásanjọ́ support Awólọ́wọ̀ ìdí ni pé 1979 àwọn náà gbéjọba fún Ṣàgàrí at the detriment of Awólọ́wọ̀ it could have been the first Yorùbá tí ìbá di president elected president civilian president unfortunately wọ́n lọ electoral college látọ̀ electoral college mm, náà ti dáwó lọ́wọ́ lágbónú ó tún wá di ayé Abíọ́lá 93 Haúsá dìbò fàbíọ́lá Ìgbò náà gbìyànjú Yorùbá dìbò fàbíọ́lá massively but unfortunately haúsá tó wà bẹ́ẹ̀ sọ pé rárá kò ní débẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn àgbààgbà yorùbá kan most of them are of they of late now most of them are late ṣùgbọ́n tó ń ṣe wọ́n á máa bá pàdé now bàbá Básanjọ́ náà wà náà tí wọn ò gbà Abíọ́lá because I had the statement he made then mo ti gbọ́n torí mo ti jáde secondary school tipẹ́ kódà mo ti wọ university so mo ti gbọ́n I had him saying that that Ṣọwọ́ Abíọ́lá jẹ́ mẹ́sàáyà mi showing us that and proving it to us that wọn ò support Abiola ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni ti Tinubu tó wà ń he he he showed everybody pé Obi làwọn support so that is why tó fi jẹ́ pé mi ì lè gbèjà wọn bẹ́tì nǹkan tí mo rí lánàá ni mo mọ̀ ni mo sọ yẹn wípé ìtẹ́mi mọ́ ọmọ Yorùbá ni wọ́n o but now táwọn èèyàn ti ń pè mí tán ti sọ pé ọba gbàgede sọ yé sọmọ erékan tó ọmọ ló ń sọ ọmọdé ni mí lóòótọ́ ní tí mi mọ̀ ni mo ń sọ bẹ̀tì bí tẹ́mi mọ̀dé ni mo sọ dé yẹn ibi tọrọ yìí ti wá lọ yìí nísìnyí ó ti kọjá ibi tẹ́mi rò sí o. Si ó ti kọjá ibi tí mo rò sí mo fẹ́ rọ bàbá Ọbásanjọ́ pé bàbá wa lẹ́jẹ́ sà with due respect ẹ má lò tó wú délẹ̀ ẹ bẹ àwọn ará bíi pé kí wọ́n má bínú nítorí pé ẹ ká sòdodo fúnra wa Yorùbá ní ẹni mi ò ṣe ẹni èèyàn mi ò ṣe èèyàn a lè fi wé aláàrò lásán o ọba la pè wọ́n tán ba lórí ohun gbogbo tá a bá pèèyàn ní ọba ẹni tá a lé tá a lè bá náà ń pè lọ́ba ẹni tó sì bà lórí ohun gbogbo là ń pè lọ́ba kódà ọlọ́run fúnra rẹ̀ recognize wọn tó bá jẹ́ constitution tàyé ṣe òun ló sọ pé gọ́fúnà ju ọba lọ spiritual constitution sọ pé ọba ju gọ́fúnà lọ ó ju anybody lọ culture constitution ó sọ pé ọba ju anybody lọ culturally traditionally ọba kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni forget forget Nigeria constitution ọ̀rọ̀ tí bàbá sọ ń jọ yẹn wọ́n sọ̀rọ̀ with constitution yes I accept lóòótọ́ ni constitution sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá gbé wọn lọ court most likely kan má jẹ̀bọ̀ torí constitution náà máa fi dájọ́ but notwithstanding that particular attitude it was just too primitive and disgraceful to our to uh, to to to to our obas to Yorùbá race entirely other races are watching us báwo lè fẹ́ rí létí haúsá pé a former president a yorùbá indigene a yorùbá citizen commanded multitude of obas to stand up and sit down as a be like a baby like a student in the primary school kò ní ṣe gbọ́ so traditionally kò ṣe gbọ́ even socially and morally kò ṣeé gbọ́ it is only constitution that support your attitude so due to this sir màá rọ̀ yín wípé ẹ fi hàn àwọn èèyàn pé ẹ kì í ṣe ará àta tó ń pè yín yẹn ẹ fi hàn wọn pọ́ ọmọ Yorùbá tọkàntọkàn ní ẹ̀bẹ̀ àwọn bàbá yìí mo sọ lánàá pé kádọ̀bálẹ̀ fárára kò pé a má ga nítorí àwọn nǹkan kan la ṣe ń ṣe àwọn nǹkan kan nǹkan tẹ́ ṣe máa wà núwèé ìtàn bá a ṣe ń sọ̀tàn àwọn Awólọ́wọ̀ ní tó ṣẹlẹ̀ ń gbà ayé wọn ìtẹ́ ṣe yìí ó máa wà nínú ìwé ìtàn àwọn àrọmọdọ́mọ wa sì ń bọ̀ wá kà wọ́n sì ń bọ̀ wá sọ̀rọ̀ lé lórí ìyẹn ni wọ́n pè ní àròbá tí í ṣe bàbá àtàn ayé ò ní pàtàn aburú lẹ́yìn lórí sà ẹ jẹ́ kó tún wá wà lóòótọ́ pé létà o wọ́n padà bẹ̀bẹ̀ wọ́n padà bẹ gbogbo àwọn bàbá yẹn ẹ jẹ́ kó tún wà lóòótọ́ bẹ́ẹ̀ nítorí èdè kan torí ọ̀la ni ẹ ti ń dàgbà ẹ ti ń lọ ẹ ní lọ báyìí for you for the kind of respect you command among Yorubas irú ìwà báyìí kò tọ́ sí yín sà irú ìṣesí báyìí kò tọ́ sí yín tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àwa ọmọ yín ò lè fi that is why every ti woman yẹn ìyàwó yín tó bímọ fún yín yẹn lóbìnrin yẹn ṣe wá ló ṣe wá apologize on your behalf she knows she doesn't realize it that is not good Be but because the woman is totally ọmọ ọkọ Yorùbá tọrọ yẹn dẹ̀ yé tó yé woman yẹn tinú tẹ̀yìn ló ṣe sáré jáde wá máa bẹ̀bẹ̀ ó mọ̀ pé ipò yín tẹ́ ẹ wà ò ní jẹ́ kẹ́ ẹ bẹ̀bẹ̀ ah èèyàn jẹ́ former president the whole ECOWAS country ẹlẹ́nu ń bẹ̀ kódà kò síbi tẹ́ ẹ dé the whole world tí wọn ò respect yín ó mọ̀ pé ẹ̀nì fẹ́ bẹ̀bẹ̀ due to all those èèyàn kàkà tẹ̀jẹ́ ni woman ẹ̀ ṣe sáré wá bẹ̀bẹ̀ on your behalf bẹ̀tà àwọn èèyàn láwọn reject ẹ̀bẹ̀ yẹn ẹ̀yin gan tún wá sọ pé ẹ̀yin gan tún disown woman ẹ̀ pàápàá pé kò sẹ́ni tó ránṣẹ́ she doesn't speak on, on behalf of your family so sir my advice is that ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ wọn torí oyè tó gbà lọ́wọ́ yín kọ́ but nítorí pé ìtàn tí ń sọ ń sìn wípé ẹ ṣe bẹ́ẹ̀ culturally traditionally kò ṣe é gbọ́ létí kódà kó ṣe ọba kó ṣe ọba fourth class ṣọ́ba ṣáni ṣóṣàdádé kódà kó ṣe fìlà ni wọ́n fi ṣadé ẹ̀ kò ṣe é gbọ́ sàpé an individual command a whole ọba ẹ dìde ẹ jókòó bí ọmọ òkòkò kò ṣe é gbọ́ sà you are too modern you are too you are too learned more than that it, and the funnest part is the whole world no gbọ́ nǹkan tẹ́ ṣe yẹn then other tribes will be laughing at us káwọn haúsá gbọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ ojú yẹpẹrẹ náà máa ma fi wà wọn bá wa pé ah, i don't even know they are not they are not much important like that mi ò rí rí ní ìdẹ mọ̀ kí Buhari mi ì tí ì gbọ́rí bó ṣe jẹ́ former president yẹn kó wá lọ sẹ́ni wíà ní gbogbo ilẹ̀ haúsá káwọn ọba lọ́ba pọ̀ ń bẹ̀ àwọn emir kó máa wá kàn máa ń di wọn wípé ẹdílé ẹdókò à haúsá ò ní dánrú ẹ̀ wo bó bá dán wò bí buhari bá dánrú ẹ̀ wò wọ́n á jára wọ ẹ̀ o haúsá ya wèrè jù bẹ́ẹ̀ lọ o tòrọ ọpọ́n ba wọn lé gan-an wọ́n á lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa jára wọ ẹ̀ ìfà ṣe báwọn ti wá tiẹ̀ ṣe sùúrù ẹ kúrò ń bẹ̀ kán tó máa react haúsá wọn máa da bẹ̀rù lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tó ń ní respect fẹ̀nikẹ́ni bẹ́ẹ̀ tí wọ́n pọ́n ọba wọn lé gan wọ́n rí ọba wọn as second thing god sí wọn igbákejì ọlọ́run náà ẹ̀bẹ́ bẹ́yìn bàbá wa náà lẹ́ sọ pé ọba ní igbákejì òrìṣà ẹ̀yin náà lẹ́ sọ bẹ́ẹ̀ abálẹ́nu ẹ̀yin baba wa ni pé ọba àwọn nígbàkejì òrìṣà níbo wá ní iye àtàpọ̀lé yẹn wá wà àti sọ́nù ni bàtẹ̀jẹ̀ pé nǹkan kan wà lẹ́rìn ẹ̀yin àti àwọn ọba yẹn kódà mo gbọ́ nǹkan kan tí mi ò believe wọ́n sọ pé olùbàdàn a paramount ruler of ibadan land wọ́n ló wà ní àwọn ọba yẹn bọ́ mi ò fẹ́ gbàgbọ́ mi ò fẹ́ mo ń rò mo tún mo tún rò lọ́kàn mi pé bóyá tó ní pé bàbá ti rí pé gbọ́n tó wà lórí ìjókòó they are not paramount rulers bóyá àwọn ṣe ṣe bẹ́ẹ̀ fún wọn nìyẹn pé ẹ̀yìn ọba kéréje kéréje yìí but for Olúbàdàn to be among them ah, á yà mí lẹ́nu so èyí tí wọ́n kọ wáyìí pé wọ́n yọ yín lóyè mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó dìgbà tí n bá gbọ́ tí olóhùn tóun náà bá sọ pé lóòótọ́ làwọn ò recognize yìí mọ́ olóhùn kì í ṣe kì í ṣe olúwo olóhùn ọ̀fọ̀hùn ó dìgbà tí n bá gbọ́ wí táwọn náà sọ pé lóòótọ́ o àwọn ò recognize yìí mọ́ as balógun o mẹ́ẹ̀mà tó wá mọ̀ pé tó àpapọ̀ yorùbá o òótọ́ ni wọ́n sọ̀rọ̀ eléyìí tí mo rí yìí mo ṣe rò lọ́kàn mi pé ara àwọn ìtọ́ fẹ́ fi pe bàbá ṣàkíyèsí pé kán lè fi apologize náà ni bọ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ sà àwọn ọmọ yín ò ní láìkẹ́ o à ní láìkẹ́ kò ní wù mí kó jẹ́ pé ẹ máa ṣe no throughout pé sẹ́ rárá o mi ò gbà rárá mi fẹ́ bẹ́ẹ̀ ohun tó dáa jù tó tiẹ̀ pọ́n yìí náà lè jù òun ni ká ẹ sọ pé lórúkọ èmi Ọbásanjọ́ àtàwọn ọmọ ọmọ àtàwọn ọmọ mi nítorí pé mo pọ́n àṣà àti ìṣe Yorùbá lé torí pé mo pọ́n ìjẹ́ lọ́balọ́ba lé ẹ ṣàforíjì nǹkan tí mo ṣe out of ìbínú ni àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ àwa yìí náà látún máa jókòó látún máa máa pariwo ẹ̀ kiri pé bàbá wa ti bẹ̀bẹ̀ o waters kílẹ̀ fẹ́ o bọ́tí sáà tí ẹ bá lọ sọ pé rárá nǹkan mẹ́ta lẹ ṣe rárá fún àkọ́kọ́ náà ẹ recognize pọ́ bá wà nílẹ̀ Yorùbá ẹ recognize pọ́ bá wà nílẹ̀ Yorùbá ẹ̀rí dínkù gbogbo tó ń jọba institution ọba yẹn ẹ̀rí dínkù ẹ̀ pátápátá tó bá jẹ́ pé ẹ ṣe rárá délẹ̀ pé láyé mi ní bẹ̀bẹ̀ ṣebéèyàn ló kọ constitution constitution Nàìjíríà ṣebéèyàn ló kọ àwọn tí wọ́n dẹ̀ jókòó tí wọ́n kọ́ ń gbà yẹn ṣé bẹ́ẹ̀ ni Queen of England ní òsì constitution nílùú wọn àní mo rántí mo fẹ́ rántí orúkọ mini eh, prime minister yẹn ọkùnrin ni ó dàpọ̀ padà yọ létà bó padà fi ipò yẹn lẹ̀ ni ó gbàjọba báyìí mo fojú ara mi rí Buckingham Palace ló kọ́kọ́ lọ direct a whole prime minister equivalent to Nigerian president mo wo mo wo fídíò yẹn bọ́ wọn àtàwọn ẹtọ́ra jẹ ó wọ́n jọ lọ wọ́n lọ kí Queen Elizabeth mi ì dẹ̀ rí ibi tí Queen ti dìde fún òun ló tún bá òfin Queen Elizabeth táwọn governors bá fẹ́ jẹ governor even in this Nigeria àwọn ni wọ́n máa lọ sáàfin ọba even the ikube governor tó seek second term ó máa lọ sáàfin ọba ó máa bá òfò ọmọ òun rí wọn á kí ọba kí àwọn governors wa máa retí pé kírú odindi bàbá Síkírù Adétọ̀nà ní èjì yẹn kán máa dìde kí àwọn gọ́fúnà tó bá ń retí kí Síkírù Adétọ̀nà dìde kí òun kó má wulẹ̀ lọ ààfin bàbá jẹ́jẹ́ o kó má lọ ààfin bàbá rárá torí tó bá retí pé a kábíyèsí mo dé o dìde kí mi dìde tó bá sọ bẹ́ẹ̀ láàfin ọba àwọn ọmọ Ìjẹ̀bú ayárí ó dá mi lójú débẹ̀ bẹ́ẹ̀ náà lálákè Ẹ̀gbá kọ́ba kan lọ sáàfin Aláké káláké wá pàdé ẹ̀ kan kíra kó máa sọ pé bàbá ẹ máa bàjẹ́ o gọ́fúnà wọn á ní bàbá ẹ máa bàjẹ́ o ṣé torí pé ẹja láké ẹ báwò ẹ báwò fún mi ẹ dẹ́ dídẹ́ kí mi àwọn ọmọ ẹ̀gbá yarí o ní tilé toko lẹ́yìn odi wọ́n yarí o torí pé àwọn institution yẹn they are specially made by God that institution is ordained by God ló ṣe jẹ́ pé n tẹ́ ẹ ṣe yẹn part one ẹni dínkù gbogbo tó jẹ́ institutions of obas tẹ́ ẹ bá sọ pé ẹ lè bẹ̀bẹ̀ then part two ni wípé ẹni dínkù gbogbo lẹ Yorùbá pátá tó fàwọn ọba yẹn jẹ ẹ ti rí dínkù gbogbo wọn ẹ ti sọ fún wọn pé they are nothing the race you belong to ẹ sọ pé rárá ẹ sọ ni pé they are all fools Yorùbá ní àánú ojú kì í jẹ́ ká tọwọ́ bojú ìbẹ̀rù bójó kì í jẹ́ ká tọmọ ejò mọ́lẹ̀ ọwọ́ kókó ni wọ́n fi ń wọgi ẹ̀yin ò fọwọ́ kókó wọgi pẹ̀lú tẹ́ ṣe yẹn mo ti sọ pé bàbá mi lẹ jẹ́ wàláì ká ní pẹ́yìn gọ̀gọ̀gọ̀gọ̀ lẹ bí mi tí mo wọlé wá bá yín ní tí màmá sọnù lé yín mò ń sọ yìí pápá tẹ́ ẹ sọ pé ẹ kọ̀ lọ́mọ ẹ fi ọwọ́ kókó ẹ fi wọgi rárá ẹ fi ọwọ́ pé ah, ilẹ̀ Yorùbá àwọn náà jókòó yìí ẹ mọ̀ pé ìlú kọ̀ọ̀kan táwọn ẹni yẹn di ọba sí ni wọ́n represent lórí ìjókòó yẹn káti ẹ̀wà náà ṣe tí ò dáa ẹ̀yìn ìtàgé ló yẹ kó jẹ́ kì í ṣe lójú gbangba wálé à bóyá ẹ wà lápèjẹ tí ò ní sí kámẹ́rà ń bẹ̀ kódà ẹ lè sọ fún gbogbo cameraman ace oyè àwòyìn ẹ pé camera yìí kò mo fẹ́ bá àwọn ọba wa sọ̀rọ̀ ní kí náà máa pè close door kó wá kẹ̀yìn kan àwọn ọba kan kẹ wá pè wọ́n sákìsì ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ àfojú egbò tẹ́lẹ̀ o kẹ́ ẹ fòwú yẹn sọ inú mi máa ń dùn tí bá ń gbédè òwú yẹn ni toró máa ń mú mi rántí mọ́mì mi kẹ́ ẹ wá fi òwú yẹn sọ. So, ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ àfojú egbò tẹ́lẹ̀ o ṣé ẹ rípo gómìnà ipò tó pàtàkì ni o ẹ̀yin náà dẹ́ mọ̀ pé nínú òfin ipò yẹn ju ọba lọ bíjọ́ mi ibẹ̀ bá ti rọ́ba tó dé ẹ dìde fún ni o wọ́n gírọ́bù o wọ́n láìkí ẹ o ìyẹn ò kẹ̀yìn mọ́ ní ní ti ní ti kọ̀rọ̀ táyé ò ní gbọ́ǹtẹ̀ sọ síta. So bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹ ti rí dínkù gbogbo institution ọba ẹni ẹ ti rí dínkù gbogbo ilẹ̀ Yorùbá ó di méjì tó fi wọ́n jọba then finally ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ ṣe bẹ̀ yẹn ni pé ẹ jẹ́ kó yé gbogbo ayé pé ọba ilẹ̀ Yorùbá ó pàtàkì nǹkan mẹ́ta tẹ́ ẹ ṣe nìyẹn gbogbo tó jẹ́ institution ọba generally ẹ rí dínkù ẹ ẹ sọ fáyé pé ẹ̀yin ò recognize ẹ̀ secondly ẹ̀rí dínkù gbogbo ilẹ̀ yorùbá àṣà àtiṣe wa ni ká yan ọba nínú àṣà yorùbá ni kí yorùbá ní ọba kí ìlú kọ̀ọ̀kan kó lọ́ba wọ́n ní ìlú kì í wà kó má lọ́ba kódà nínú nínú hadis anamsasala gan sọ pé gbogbo ibi tó bá ti wà tó bá jẹ́ community dandan ni kí wọ́n ní amiru kí wọ́n ní olórí tí wọ́n bá ti lólórí ó ní èṣù ló máa máa darí wọn bẹ̀ so wherever we are any community gbọ́dọ̀ ní olórí ìdá baálẹ̀ tàbọ̀bà torí kí ni torí good administration ni kí ìjánu kó lè wà ìkóra ẹni níjánu kó lè wà ṣebí iná mọ̀ pé àwọn kan ni wọ́n gbé adélé àwọn ọba yẹn lórí gbogbo community yẹn gbogbo institution yẹn gbogbo ẹ̀lẹ́rí dínkù tó bá wá ń pè yín sákìyèsí pé à ẹni pàtàkì ni yín o respect yín o ó yẹ sọ pé ẹ bẹ̀bẹ̀ tẹ wá sọ pé rárá délẹ̀ níṣẹ̀lẹ̀ sọ fún wọn pé they should go to hell níṣẹ̀lẹ̀ sọ fún gbogbo ilẹ̀ Yorùbá pé they are nothing níṣẹ̀lẹ̀ sọ fún gbogbo institution ọba yẹn pé you don't recognize them níṣẹ̀lẹ̀ sọ fún gbogbo gbogbo ayé wípé gbogbo ọba Yorùbá o they are useless n tẹ́ ẹ̀ sọ nìyẹn so màá rọ̀ yín sápè ẹ bẹ̀bẹ̀ kì í ṣe torí oyè ìtàn náà fẹ́ gbà but nítorí ipò yín nítorí etí tó bá gbà lọ kò ní gbà bọ̀ ntẹ́ ẹ ṣe yẹ ẹ mọbi tó ti dé sá o ẹ mọbi tó ti dé o ó ti jìnnà gan o gbogbo ọmọ Yorùbá both home and abroad ni wọ́n bínú lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn kan kì í dẹ̀ mọ̀ kì í gbọ́n tán bẹ́ẹ̀ yìí bá sọ pé bí wọ́n ti ṣe tèmi nu. No mo rántí ó dà pé mo mọ òwú ẹyọ kan yẹn sọ bí wọn ó ti ṣe nìyẹn bí wọn ó ti ṣe nù <laughs> bí wọn ó ti ṣe nù ó máa rántí bọ́mí wà bóyá bá sọ bí wọn ó ti ṣe nù tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ah bàbá yàtọ̀ fáwọn tó fẹ́ tó fẹ́ take any action yìí there may be consequence tí ẹ lè like lọ́la torí pé mi ò nígbàgbọ́ wípé bóyá òòṣà kan wà níbì kan àmọ́ ọlọ́run tó nílẹ̀ my react torí pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ìjẹ́ olórí ọlọ́run máa nífẹ̀ẹ́ sí kéèyàn pọ́n olórí lé ọlọ́run máa nífẹ̀ẹ́ sí kéèyàn recognize olórí téèyàn bá fojú olórí wọ́lẹ̀ ah <laughs> consequence ò ní dá o kódà látọ̀dọ̀ ọlọ́run so mo fẹ́ kẹ́ ẹ jọ sáà kẹ́ ẹ kẹ́ ẹ kẹ́ ẹ jẹ̀bù rẹ̀ kẹ́ ẹ ẹ kàn intentionally wò pé wọ́n n téèyàn bá jùlọ jùlọ ni mo bẹ̀ gbogbo yín ẹ má bínú kẹ́ ẹ wá fàwọn ọmọ yín lẹ̀ bóyá máa sọ̀rọ̀ àbá ní sọ̀rọ̀ mọ́ iye ò ní pé kó reduce ipò yín nítorí ilẹ̀ Yorùbá lẹ ṣe ṣe bẹ́ẹ̀ nítorí institution of àwọn ọba ìjọ ọba ìjọ àwọn ọba torí wọn lẹ ṣe ṣe bẹ́ẹ̀ nítorí iyì àtàpọ́nlé tí ẹ ti ń tà fúnlẹ̀ yorùbá tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ tà fúnlẹ̀ yorùbá sí i ó ní nǹkan tí ẹ ṣe gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ otherwise your refusal to say sorry ẹnu ọmọ ò gba ìyàpàdé mọ́ o but èmi kàn pé ìsákìyèsí ni pé. Pe ṣé ẹ ráwọn ọba tá à ń sọ yìí àwọn ọba ti lọ wọ́n dẹ̀ ti lọ wọ́n dẹ̀ ti lọ mo ṣe ń tún sọ ká ní ọba kan wà lórí ìjókòó jọ yẹn ìjà ṣẹlẹ̀ ń bẹ o àwọn ọba wa ti sin tó ń jẹ ẹ̀sìn ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa bìlífù nínú. No à ń so nǹkan mọ́ra à ń lóògùn à ń lágbára mọ́ ẹ̀sìn ti gbà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ either Christianity or Muslim ẹ máa ṣọ́ ìjọba nísìn tó bá náà fẹ́ di ọba yóò bá ṣe mùsùlùmí á jẹ́ Christian Ògbómọ̀ṣọ́ sìn náà náà fẹ́ fi pásítọ̀ jọba yẹn òwú àáfàá hánhán onímọ̀tẹ̀mílọ́lá àáfàá pure kódà onímọ̀ so àwọn ẹ̀sìn yẹn ó ti gba agbára táwọn àwọn bàbá àtijọ́ yẹn ló ti gbà kó lọ wọn otherwise ṣe gbọ́ kéèsì àtà àtà ọ̀fìgalà àti Queen Elizabeth bó tiẹ̀ ti ń kò yẹ pé a padà gbọ́ létà pé fake ni news yẹn pé irọ́ ni wọ́n ní nígbà kan Queen Elizabeth Queen of England wọ́n ló wá sí Kaduna. Si of which gbogbo àwọn ọba ni wọ́n assemble síbẹ̀ oníkálukú sífìlà wọ́n bá o àyàfi àtàǹfìgalà yẹn nìkan wọn lóun nìkan ni kò sífìlà ó dẹ̀ refuse láti bá o fún Queen Elizabeth wọn náà wá bí pé ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ <laughs> olówó sọ pé èèwọ̀ ni àtàǹfìgalà ò gbọ́dọ̀ bá òfẹ́nikẹ́ni bákan náà ni pé òun ò gbọ́dọ̀ sí fìlà òun wọn láwọn èèyàn sọ pé kò jọ o ìgbà tó rí pọ́n fọ́ọ̀sì òun olókè pé kán má wọ̀rí orúkọ báyà máa jẹ́ àtàmẹ́ wọn ló sọ pé kán má wọ̀rí òun àṣì ó wá sọ fún ọba of Benin wípé toró nífẹ̀ẹ́ ọ̀rẹ́ gan ni wọ́n wọ́n ló wá sọ fún yẹn pé jáde síta jáde kó nu ọ̀lù yìí wọ́n níyẹn jáde wọ́n ní bí ata mẹ́yẹn bó ṣe bọ́ fìlà báyìí oyin kò tú jáde ni wọ́n ní bóyin ṣe bẹ̀rẹ̀ sí ní ta everybody nìyẹn fídíò yẹn lẹ̀ ń wò yẹn mo mọ̀ máa fẹ́ ká play fídíò yẹn full torí wípé àtìrẹ́ni tó jáde nínú àwọn ọmọ ìgalà wípé irọ́ ni pé kò sí tó jọ. wọ́n ní bọ́n ṣe ṣí fìlà yẹn báyìí oyin kò bẹ̀ sí ní ta everybody wọn ni lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ọ̀lù ti gbagi Queen Elizabeth gan sáré gbogbo wọn sá kó ń bẹ̀ wọ́n náà wá ní kan lọ arrest Ataof Igala wọ́n arrest ẹ̀ wọ́n ní wọ́n fi kinní sí lọ́wọ́ handcuff lẹ́sẹ̀kẹsẹ̀ handcuff ló ń jábọ́ dànù ọlákọ̀fù jábọ́ wọ́n gbé e, wọ́n lọ tì mọ́lé ìgbà tán máa wo inú sẹ́ẹ̀lì padà wọn ò bá mọ́ nínú sẹ́ẹ̀lì yẹn dráìfà ẹ̀ tó gbé wá yẹn ti gbé mọ́tò sá lọ wọ́n níyẹn sá lọ bóyá sá bóyá ṣe gbé mọ́tò sá lọ ló bá kọ̀ déédé rí i pé òun fíìl pé èèyàn kan wà lẹ́yìn nígbò máa bojú ẹ̀yìn ó bá àtàwọn fi galà nínú mọ́tò lẹ́yìn bí ẹ ṣe dénú ẹ̀ kò yé e láti bẹ̀ wọ́n ní wọ́n ṣe ọdún kan wọ́n pe ọdún yẹn ní oko festival oko festival yìí wọ́n lọ́ba máa ń pa inú gbóná ti máa ń ṣe tó jẹ́ pé ọba máa lọ pa ìga ó máa pa búfálò ló máa lọ pa ẹ̀jẹ̀ ni wọ́n máa fi ṣe ètùtù nínú ọdún yẹn bẹ̀tíngbà tán plan fún wọn wá gbọ́ ọ̀nà láti dethrone ẹ̀ wọn ò rí nítorí nǹkan tó ṣe fún Queen Elizabeth wọn náà wà títí wọn ò rí the next thing tán máa ṣe bó ṣe parọ́ mọ́ nìyẹn pé láti ọdún ìwá o ẹ̀jẹ̀ èèyàn ló fi ń ṣe ọdún okò ló fi ń ṣe ìrúbọ instead of ẹ̀jẹ̀ buffalo wọ́n ní wọ́n lọ fi kan wọ́n lọ fi hàn queen kẹ́ ká tó wí ká tó fọ̀ sọ́ndẹ̀ tí wọ́n náà láti dethrone tẹ́lẹ̀ wọ́n ní wọ́n bá dethrone tìtorí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàtírẹ́ tó jáde tó nírọ́ ni now káwá sọ pé òótọ́ ni àwọn kan lóòótọ́ ni àwọn kan nírọ́ ni tó bá jó òótọ́ ni ẹ wo tú ọba yẹn pa ọba nàìjíríà fún Queen Elizabeth àwọn ọba kan dẹ̀ wá bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ tó jẹ́ pé ipò wọn hmm, kì í ṣọ́dínárì ipò ọba of Benin tẹ́ gbọ́ yẹn mo gbọ́ láti ibì kan pé individual kò gbọ́dọ̀ wọlé individual yàtọ̀ fún bóyá occasion occasion yẹn náà dẹ̀ gbọ́dọ̀ jó occasion tó compulsory tó pàtàkì bẹ́ẹ̀ pé ẹ ẹ Dangote ṣe party mo wá lọ kí Dangote lé àbò ṣe birthday mo wá lọ nú ilé ẹ̀ lọ kí wọ́n lọ́ba òbí ní ò gbọ́dọ̀ dán wò ẹ wo bọ́n ṣe pọ́n ba wọn létó tí wọ́n bá máa ṣàdúrà ní Benin ifun tó bá máa kíra wọn ẹ máa kọ́ gbọ́ ọba àtọ́pàyé iṣẹ́ may king live long òun làdúrà tán máa kọ́ ṣe kódà nú èdè wọn tán bá fẹ́ kíra wọn irú táwọn Ìgbò máa sọ pé kékékéké Ìgbò kwenu àwọn kì í sọ bẹ́ẹ̀ ọba àtọ́pàyé iṣẹ́ wọn á ní àmì kí ọba pẹ́ lórí oyè o àṣẹ o làwọn máa kọ́kọ́ sọ ṣérú ọba yẹn lẹ́nìkan máa wá lọ control ló máa command pé ẹ dídé jókòó à ọmọbìnrin kódà kò sí bí táwọn ṣe lè pàtàkì tó wá gbé lórí ìjókòó lórí ìdúró yẹn ni ẹ wo báwọn ṣe gbé ọba wọn ẹ wo báwa ṣe gbé àwọn ọba wa bet ẹ má gbàgbé o wípé àwọn ọba yẹn náà tá a bá bí bá ẹ náà wí ká bẹ́ẹ̀ náà náà wí o àwọn ọba yẹn náà nkọ́kọ́ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́mọ ìlú wọn wọ́n máa dìde ni wọ́n máa dìde mọ́mọ ìlú ni pé rárá ọmọ ìlú mi lélẹ́yìí sáwọn ọba ti wá ṣe bẹ́ẹ̀ so ìgbéyàn bá ṣe pé bẹ́ẹ̀ mo sọ níjẹta bí onígbà bá ṣe pé bẹ́ẹ̀ náà ṣe máa ń ba pè àwọn ọba kan wà nílùú ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé àpùkù ọkàn wọn rí àbùkù dẹ̀ ní kàn wọ́n láéláé mi ò rí ẹni tí Lámìdí tó gbéṣẹ̀ lọ́yọ̀ọ́ aláàfin mi ìrẹ́ ni tí ò lè gbé lọ́wọ́ ojú ẹ̀ ẹ̀bẹ́ gbọ́ tó sọ fún àwọn commissioners pé ẹ̀yìn yẹn gọ̀ it doesn't mind it doesn't care of a ni gọ́fìnà fẹ́ sọ fún òun salary he said it to them to their face gbogbo yín ẹ̀ gọ̀ ẹ gbọ́ pálàfin dé ẹ dìde òun ló tún expect pé kán dìde fóun ó ní ṣe torí ipò tí gọ́fúnà yẹn fi yín sí ló mú yín má dìde gbàtẹ́ gbọ́ pé the great aláàfin the great yorùbá ọba ó dé ẹ dìde kí ló fà á torí pọ́ba yẹn pọ́nra ẹ̀ lé ni Síkírù Adétọ̀nà. No ilé ẹni mélòó ló tojúbọ̀ lọ tọrọ owó kiri torí pópọ́n rẹ̀ lẹ́ni kí lórúkọ ọba wa tó gbéṣẹ́ yìí oyèbádé nípẹ̀dé mo rántí dáadáa bàbá yẹn máa pàṣẹ ni straight kì í dábàá báyìí ní kẹ́ ẹ ṣe ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ni. the former governor Gbenga Daniel nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ló orúkọ ìyá yìí Alaba lọ́sìn Oyèbádé he was the governor Oyèbádé nípẹ̀dé pé ni aláké ìgbà yẹn ó pe direct ni pé ìyálóde tèmi lélẹ́yìí gbẹ̀ngà orí kankan ṣe fún ìyá yẹn until tí aláké yẹn gbèsè and governor ni tọ́ba bá ti fi rẹ̀ sípò ọba tí kò rí píkù rẹ̀ tí ò wo kí ló wà lọ́dọ̀ gọ́fúnà ẹ̀ bá fún mi lówó ẹ̀ bá bá fún mi tí ò wo bẹ̀ ah, àjọba ah, ọba alápọ̀nlé o wọ́n ẹ̀rọ àwọn tó máa lọ aṣọ rọ̀kì lọ gbowó tó máa ta ilẹ̀ Yorùbá síta ẹ̀ ń dẹni yẹpẹrẹ ni lójú àwọn tẹ̀ lọ́ba wọ́n máa máa yẹpẹrẹ yín ni bẹ́ẹ̀ ṣe ń lọ bá wọn tẹ̀ ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn yẹn ni wọ́n máa máa rí dínkù yín sí i mo sọ̀rọ̀ ọba òbíní wípé báwọn ọmọ ìlú ṣe nífẹ̀ẹ́ lòun náà ṣe nífẹ̀ẹ́ ọmọ ìlú máa tún padà sọ̀rọ̀ Sunday at least ẹ ok ẹ ẹ wo ohun tí wọ́n táwọn Fúlàní táwọn Haúsá ẹ wo ohun tí wọ́n ń ṣe fún Abba Kyari ìpè wá láti Amẹ́ríkà pé kí wọ́n gbé Abba Kyari wá kó wá jẹ́ ké dọ́là àwọn Fúlàní òfin lẹ̀ o àwọn the northerners they gather together they protect the integrity of that man wọn ò filẹ̀ wọn jò lọ o wọn jò lọ amẹ́ríkà yẹn kárí yorùbá ni abba kyari tipẹ́ ló ti kódà kó máa rákòrò àti da amẹ́ríkà tipẹ́ àti máa ṣẹ̀wọ̀n ẹ̀ báyìí wọn ò jẹ́ kó lọ o àkọ́kọ́ ná àwọn ọba wọn dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lọ bọ́mọ wọn tó wà bẹ́ẹ̀ tí ń ṣe buhari wọ́n dàm àwọn máa ń dàm gbogbo consequence ní tó bá wù kẹ́ ẹ sọ kó kan wọn nígbà tí Buhari yan gbogbo Fúlàní Haúsá tó yan Fúlàní Haúsá tó yan sí post à ń pariwo àǹkè wọn ò kí ẹ̀ nì sẹ́yìn gbọ́ kí nọ́tánà kankan against ẹ̀ rárá o wọn ò kí ẹ̀ nì kò sí tó kàn wọ́n ni ẹ̀ bá pariwo they are less concerned àwọn máa ń ṣùgbọ́n ara wọn àwọn máa ń cover ara wọn ni mo mo mo wò nínú fídíò nígbà tí àwọn eze èsè ndị Igbo nígbàtí gbogbo wọn parapọ̀ tí wọ́n dìde tí wọ́n lọ bá Buhari nítorí Nnamdi Kanu ń gbàtọ́ṣẹ́ gbé gbogbo wọn àṣehó ni wọ́n lọ lọ sí at least kàtẹ́ ní Buhari ò padà gbà sí wọn lẹ́nu Buhari wọ́n sá sì dìde àwọn ọba yẹn sì dìde wọ́n sì wà concern despite gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Nnamdi Kanu despite gbogbo táwọn ọmọlẹ́yìn ẹ̀ ń ṣe tẹ́mi kò fọwọ́ sí ọ̀pá àyọ̀dánù fò wàá you don't go out Eh, bí atom pàwù náà máa pa tó bá jáde that's why gbogbo nǹkan yẹn àwọn bàbá yẹn damn consequence yẹn they still gather together they protect the integrity of that guy they went to Abuja wọ́n damn consequence yẹn wọ́n jẹ́ kí Buhari mọ̀ pé ọmọ àwọn ní nǹkan kan gbọ́dọ̀ ṣe o ẹ jẹ́ padà sílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba wa àti gbogbo ẹ̀yin àgbààgbà ó ti ẹ̀yà míì mọ́pá ní lẹ́tà yìí ló jẹ́ kí n mọ̀ pa ní àṣà ní the joint àgbààgbà traditional kìíní tẹ́ẹ̀tẹ́ àṣẹ aníwọ̀n èmi ò mọ̀ pa níwọ̀n lẹ̀ Yorùbá where were you people sa àtẹ̀yìn ọba ní ìgbà tí wọ́n gbégbò tí wọ́n disgrace tó ṣe gbogbo tó ṣe fún yẹn nílé ẹ̀ injustice of highest order bàbá Fálànà ló jẹ́ lọ́ọ̀yà tari tó dìde tí bàbá yẹn bá pariwo ní bóyá DSS ìbá má sọ̀rọ̀ páwọn làwọn ṣiṣẹ́ yẹn á dàbí tìyàfẹ́lá ọ̀nà sójà ló fi jẹ́ pálẹ́ nígbà tí gbogbo ẹ̀ ti jọjọ́ ní DSS wà sọ̀rọ̀ páwọn làwọn lọ́bẹ̀ àmì láwọn kọ́ ọlọ́pàá láwọn kọ́ nígbà tí lọ́ọ̀yà bẹ́ẹ̀ sì ní lọ́ọ̀yà bàbá Fálànà la rí tó ń pariwo all of us dey kept mute ẹ̀yin ọba wa gan ẹ ti wà too timid jù ẹ wà ẹ ti wà too soft jù ẹ ti rọ̀ jù ẹ jẹ́ káyé rí yín lọ́ba ọ̀n reaction yín that is why tó fi ń ṣe yín bẹ́ẹ̀ ẹ wùwà ọba jẹ́ káwọn èèyàn mọ̀pọ̀ bá exist nílẹ̀ Yorùbá ẹ take action nígbà tó yẹ kẹ́ ẹ take action let people know Yorùbás are existing let people know we have obas let people know we have leaders ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé yorùbá náà ní leaders wọ́n ṣe bẹ́ẹ̀ ní Ìgbò wọ́n ṣe bẹ́ẹ̀ south south wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ haúsá it is only yorùbá race south west ẹ̀yin lẹ pera yín bẹ́ẹ̀ o that is why tó bá jẹ́ pé àwọn ọba kọ̀ọ̀kan nu yín tá a mọ̀ tó bá mọ̀ ṣe jákin ní gbogbo yín náà jákin lẹ parapọ̀ lẹ ṣèṣe wípé yes là ń gbóhùn yín là ń ríṣẹ́ yín là ń rí action yín ta ló jẹ́ gbéná wojú ẹkùn láì ṣàwo o ti rójú ẹkùn sí tó máa lẹ́nu ẹ sọnù torí wípé you people refuse to let us know you are existing ẹgbẹ́ yìí nísì mo ṣe ń gbọ́ for the first time mi ì reaction wọn rí irú lẹ́tà tẹ́ ẹ kọ yìí kẹ́ ẹ kọrú ẹ̀ sí Buhari ń gbà yẹn dà ẹ fún ní gbèdéke ẹjọ́ báyìí ẹ fẹ́ kó bá yín dá ọmọ yín padà because the guy has did nothing he has done nothing wrong ẹ tiẹ̀ jẹ́ ká wo nǹkan tí Ìgbòho ṣe kí ló ṣe kò sí nǹkan tó ṣe tó wà so spectacular tó jọjú tí ò dáa kò dìtẹ̀gbàjọba kò ní kíjọba má ṣèjọba ẹ̀ kí ni nǹkan tó ṣe ni pé ó ní Fúlàní tó ń pa Yorùbá òun fún wọn gbèdéke jọ báyìí kí wọ́n fi lẹ̀ Yorùbá lẹ̀ ìjọ tó dẹ̀ lọ lọ́wọ́ láwọn òpájọ yẹn torí bí ẹ̀mẹ́ta ni wọ́n yìnbọn sí at least èmi náà gbé fídíò yẹn live mo connect mọ́ mi mọ́ channel tó gbé tó bá lọ bí mo ṣe rí mo kàn connect mọ́ ni èmi náà dẹ̀ hear ẹ̀ live bó ṣe lọ bẹ̀ ọpẹ́lọpẹ́ nígbà yẹn Seriki Ìgangan ó sá lọ ó lọ sí kí ló ń pè bíbá ìlógún state Ìmẹ̀kọ́ gbogbo wọn sá lọ gbogbo àwọn ibi tó ń dé làwọn fúlàní yẹn sá wọgbó tó bá jẹ́ pé wọ́n á lá o ìgbòho kó ọpírẹ́tì bẹ́ẹ̀ yẹn ni nílẹ̀ yorùbá a gbogbo àti fúlàní gbé tó dẹ́mi wọn légbodò yẹn kò ní rí bẹ́ẹ̀ wọ́n á fi mọ lọ́dọ̀ wọn lọ́hùn nínú ọ̀tí wọn ni torí pé wọ́n rò pé à wèrè kan wà láàrin wọn o but what they, what they did was wọ́n ti rí àwọn ọba wa pé wọ́n ti rí wàlẹ̀ yorùbá pé wọn ò láwọn tó lè gbèjà wọn a lè chance wọn gbé then they came they did what they did and, they, and everything was going on as if there was nothing at stake olófà irú lẹ́tà tẹ́ ẹ kọ sí Ọbásanjọ́ yìí tẹ́yìn ọba wa náà bá dìde ńgbà yẹn tẹ́ ẹ parapọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ kọ orú ẹ̀ sí Buhari ni nígbà yẹn ibà ti súnrakì tẹ́ ẹ jẹ́ kó yẹ pé ọ̀gbẹ́ni ọmọ wa yìí ọmọ tiwa ni o àwọn ò gbà ta ló fẹ́ jà fún nobody tó lè sọ̀rọ̀ àwa yìí náà là ń pariwo bí a jókòó sí kí lariwo wá wá ṣe a kò fọ̀tọ́ ẹnu dànù lásán wọn kàn máa fi wá rẹ́rìn pé máa wọ àwọn ọ̀dẹ̀ ẹ̀yìn kérésì akérésì lóòótọ́ àṣà akínà pé bàbá tó kọrin ọ̀la gbàgbé rolling dollar ó ní wọ́n kérésì nọ́mbà àwọn ọmọdé wọ̀nyí kérésì nọ́mbà wa kéré lóòótọ́ ọmọdé ni wá we are just shouting for nothing orí social media la jókòó kí la fẹ́ ṣe bet ìtóníkálukú sábà ẹni pé òun tó sọ̀rọ̀ jù ó bú ọba ó bú jẹyẹ àbáṣe oríṣiríṣi la gbọ́ táwọn èèyàn sọ ṣé nǹkan yẹn wá fẹ́ ẹ̀kọ́ léjẹ lòmíì láti tún gbèjalè Yorùbá mọ́ àtijọ́ tọmọkùnrin yẹn tó ti ṣe tó ṣe fún báyìí Fúlàní ya wèrè sí gbòòrò ni wọ́n kàn ń pa kúkúrú wọ́n pa gúngùn ni ẹ̀mọ̀yẹ tó gbé ẹ̀mọ̀yẹ owó tó gbà ẹlòmíì dọ̀la kò lè bọ́ bẹ̀ tí ó fi kú ẹlòmíì wọ́n ti pásáyé ẹlòmíì wọ́n ti pásáyé wọ́n rìlíìsì ẹ̀ lóòótọ́ o àmọ́ gbogbo tó lè fi jẹ́yàn láyé ẹ̀ ni wọ́n ti tà kódò sì san gbèsè gbèsè owó tí ò jẹ kì í ṣe kó jẹ gbèsè lọ ṣe business kì í ṣe kó jẹ gbèsè lọ establish ó jẹ gbèsè lọ sọ fún fúlàní fún owó ẹ̀mí ẹ̀ kó ń bá má kú ó sì tìmí sì san gbèsè dọ́là lẹ́ni tó gba twenty five million lọ́wọ́ ẹ̀ ṣẹ́ńtọ́ gba two fifty million lọ́wọ́ ẹ̀ ṣẹ́ńtọ́ gba hundred million lọ́wọ́ ẹ̀ láì dẹ̀ṣọ́ olóṣèlú individual aráàlú ó ta lé ó ta mọ́tò ó ta gbogbo ohun tó ní kò tún ká iléeṣẹ́ gan ibòmíì ni ó tà and you people were doing as if everything is okay wọ́n á tún pè yín sápèjẹ ẹ tún máa bá wọn rẹ́rìn ọmọ yín wà ń gbẹ̀kùn kó kan yín òun ló fà á òun ló fi rídìkù yín because wọn ò mọ̀ pé exist sẹ́yìn ọba wa náà ẹ̀yin náà nídìí ká pè yìí sákìyèsí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé exist báwọn yíbò ṣe mọ̀ pọ́ bá wọn exist báwọn sáúsá ṣe mọ̀ pọ́ bá wọn exist báwọn fúlàní ṣe mọ̀ pọ́ bá wọn exist tí wọ́n fún wọn ní yí àtàpọ̀nlé ẹ̀yin náà ẹ jẹ́ kí yorùbá mọ̀ pé exist ká máa fún yín ní yí àtàpọ̀nlé yìí tẹ̀ deserve it is then you can command respect from any individual ọlọ́run má ṣàṣàánú wa o ni mo sọ pé tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn náà wí bàbá Ọbásanjọ́ ò bá má ní confidence láti ṣe yín bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gbogbo yín pátá là ń reaction yín ni wọ́n mọ̀ bàbá Ọbásanjọ́ mọ̀ pé àwọn ọmọ Yorùbá wà lẹ́yìn yín ànígbà mo rí lẹ́tà yẹn mo ní so irú ẹgbẹ́ báyìí wà nílẹ̀ Yorùbá ó yà mí lẹ́nu ní ìmọ̀ kan wà torí mi ò gbọ́ kán sọ̀rọ̀ nígbà tí gbogbo wàhálà Ìgbòho yẹn gbogbo ń gbà àní eh, kí náà pé mánu tó jẹ former former chief of uh, army staff ti eh, Ọbásanjọ́ Buhari mọ̀ọ́mọ̀ lọ fi ṣe ambassador sí Benin Republic ó tún lọ gbé helicopter wá ọpẹ́lọpẹ́ Talon àtàwọn ọba Yorùbá tó jọba sí sí Benin otherwise ọba ti pé ti pẹ́ nímọ̀dà yẹn wo ti Ìgbòho yẹn vengeance pé ó punish àwọn Fúlàní vengeance yẹn bóyá ọ̀nà ọba ti fi pa òun dànù tiẹ̀ the guy is sovereign for the love he has for Yorùbá land bẹ́ẹ̀ làárọ̀ ọmọ Yorùbá tó tún bú tán pé terrorist but to me the man will remain an hero to me o he will remain an hero because mo fojú ara mi rí two thousand Fúlàní yẹn pa that singular act he won my heart totally that singular act pèsè àní fúlàní ò ní ráyè pa wá mọ́ ah mi ìmọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ singular act yẹn tó but to my dismay and for the disappointment of my life mo rí pé gbogbo ẹ̀yin ọba yìí ẹ̀ dìde sí i mi ì rí ọba ọba eh, kúta ó dà pé kúta lọ́sùn state ọba yẹn nìkan ọba yẹn nìkan ni mo rí tó sọ̀rọ̀ nínú gbogbo ọba ọba yẹn nìkan kódà pé kúta náà ni gbẹ̀yẹn jẹ́ ọba yẹn nìkan ni mo rí tó sọ̀rọ̀ at a time gan wọ́n gbé lọ Àbújá ó dá padà wọ́n wá gbé wọ́n wá gbé lọ sábà tó rí wípé ó sọ̀rọ̀ pé kán fi gbowó lẹ̀ kò sáwọn ọba kódà àwọn ọba lọ́ba ńláńlá tá à ń rí iwájú they shut up everybody keep quiet ọlọ́run má ṣàyọnu sí wa so ẹ̀yin tí ẹ jẹ́ àgbààgbà Yorùbá ẹ̀yin náà dìde mọ́ ọ̀rọ̀ yorùbá ilẹ̀ yorùbá yóò ní bàjẹ́ o láyọ̀ àṣì lóòótọ́ ni pé ìlera tẹ rí yẹn òun gangan lóògùn ọ̀rọ̀. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé ká gbọ́ pé kó ṣeé gbé. kí a nọ sẹ̀ kó ṣeé nà. ìyẹn gangan ni wọ́n ń pè ní mo wà lóní àlàáfíà tẹ́yọ̀. ìyá ìwà gbọ́ nípa ilé iṣẹ́ oe Ah. and sure spices. tí ọlọ́run jogún àṣírí tewé tegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wúrò oògùn jìnnà mọ́. ó yá ní ilé iṣẹ́ oea herbs and shrub spices. àwọn oògùn wa ní ọṣẹ kòkòrò. pnen herbal tea favour soap. pnen e cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn ní. oea compound along old Ondo Benin expressway adjacent Bena farm junction beside at Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú Ogun State tàbí ní ìpínlẹ̀ Èkó plot four one two flat two opposite Old Lipic office ilé bus stop Jakonde estate Òkèàfà Ìsọlọ̀ ẹ̀lú ẹ̀ ló rè é plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six five three six four eight zero oea apps and short prices ló wí pé má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé.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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.